àti kábọ̀ sí orí ètò yín ètò wa èyí tí a pe àkọlé rẹ̀ níwúdà àbúṣọ ètò tí ó ń kọ́ ní àwọn oríṣiríṣi ẹ̀kọ́ èyí tí ó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn tiwa alislam látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa dr sarafudin ibadibo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti alimọ̀dínà center èyí tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ẹ̀sánú ajé ẹ̀ má bàa kalọ̀. alhamdulillahi rabbil alamin والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أرتان بالولانا ونان يورونيكوا حديث معاذ بن جبل رضي الله عنه نبي تنبي وصلى الله عليه وآله وسلم تنتق ما لوري كتا كتا تنبي توان بليري يقول يا معاذ أتدري ما حق الله على العباد معاذ الدام أني الله ورسوله أعلم النبي صلى الله عليه وسلم حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا nígbà nàbí sallallahu alaihi wasallam ń pọn lórí kẹ́tẹ́kẹ́tẹ́ a sì sọ pé léyìí tọ́ka sí ìtẹríba anabi muhammed sallallahu alaihi wa sallam anabi tiwa kìí sọ ń gbéraga kí wọn lọ láti àjùlọ eléyìí tọ́lọ́ máa ń ṣe fún yàn láyé ń bí tọ́lọ́ wọn bò ṣe tọ́ da àjù fún anabi muhammed sallallahu alaihi wa sallam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ onítẹríba là nàbí

yàtọ̀ sí pógun kẹ́tẹ́kẹ́tẹ́ ó tún pààyàn lẹ́yìn àmọ́ ìpè pé pààyàn lẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ yóò tún bọ̀ jẹ́ kí ìṣòro ẹni tí máa ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ hàn kó tún ṣòro sí i torí kẹ́tẹ́kẹ́tẹ́ kì í sábà lọ ní rọrùn téèyàn bá gùn yóò máa bùkátà kéèyàn máa fẹsẹ̀ táńkẹ́sẹ́ lẹ́ẹ̀mẹ́wàá kó tó di pé ó ń rìn síwájú báwo wá ní tẹ̀yìn tẹ̀ wà lórí rẹ̀ tẹ́ bá tún pé méjì Ànábì sallallahu alaihi wasallam fi hàn nínú àdéhìí yìí ẹ̀mí ìranra ẹni lọ́wọ́ eléyìí tó yẹ kó máa bẹ fáwọn mùsùlùmí wípé tẹ̀mí bá wà nípò ẹni tí ó wà lórí nǹkan àgùn ní ìgbà tí ọmọ ìyá mi tó sì ń fẹsẹ̀ sà táyé sì ń bẹ nínú nǹkan àgùn mi tí mo lè gbé sí kí n má gbàgbé láti ràn án lọ́wọ́ nítorí pé ìsìláàmù pè wá lọ sídìí ká ara wa lọ́wọ́ bákan náà anabi sallallahu alayhi wa sallam aláàánú ni ó sì jẹ́ni tọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ débi báwọn sọ̀hábà rẹ̀ wọ́n lè rìn wọ́n lè súnmọ́ nítorí pé ẹni tí ó ṣe súnmọ́ wọn a máa ṣe rí sá báwo ni wọ́n ṣe fẹ́ sọ pé mo ní nǹkan kan tó ṣe pé mo fẹ́ polongo fáwọn èèyàn táwọn èèyàn dì mú ṣùgbọ́n ìwà rẹ̀ ìwà bù ni ìwà burúkú ní bẹ lọ́wọ́ rẹ̀ ìwà katakata ní bẹ lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn ò lè ṣe sún ò lè súnmọ́ ẹni tí wọ́n bá ti lè súnmọ́ gbogbo nǹkan tó bá pé lọ́wọ́ nígbà lọ́dọ̀ rẹ̀ anabi sallallahu alaihi ni ọmọ bá sí tó bá jọjọ àwọn ọ̀dọ́ nìkan ni anabi sallallahu alaihi wasallam gbogbo èèyàn náà ni ọmọlẹ́yìn rẹ̀ àgbàlagbà àtọmọdé gbogbo wọn náà lọmọlẹ́yìn rẹ̀ nígbà tá a bá wá wà táwa bá wá jẹ́ pé àbáwọn ọ̀dọ́ sí àbáwọn ọmọdé sí a sì láǹ polongo ẹ̀sìn à ń pariwo ẹ̀sìn à ń pàtẹ ẹ̀sìn à ń ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn pé kí lè bá a gbọ́ kí lè bá a máa tẹ̀lé ó wá pé àwọn arúgbó nìkan lẹ́jọ́ wà ó túmọ̀ sí pé sìn yẹn bóun ni ó sì tọ́jọ́ kò ní tọ́jọ́ nítorí pé àwọn ọmọdé ti ń bọ̀ lẹ́yìn ẹ̀ fi kọ́ wọn àwọn ò ní jẹ́ni tí ó sẹ̀mí lórí irú ẹ̀sìn bẹ́ẹ̀ yàtọ̀ sẹ́sìn islam ẹ̀rí pé ọmọdé ń ṣe àgbàlagbà ń ṣe ọmọdé obìnrin ń ṣe ọkùnrin ń ṣe onílé ń ṣe àlejò ń ṣe ànábì sallallahu alaihi wasallam ti kọ́ wa wípé gbogbo èèyàn pátá la gbọ́dọ̀ pè sẹ́sìn islam torí kẹ́sìn gbogbo àgbáńlá ayé lẹ́sìn islam ànábì sallallahu alaihi wasallam ó gbé ọ̀dọ́ yìí ó gbé lórí ràkún ó gbé lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ó wá ń bi léèrè pé atadri ma haqqullahi ala al-ibad sọ ọmọ kí ni ìwọ ọlọ́run lórí àwọn ẹ̀dá rẹ̀ ìbéèrè òun náà ní máa bímà ẹ ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ni ọ̀mọ̀ ṣẹ̀ṣẹ̀ pé tí olùkọ́ ń sọ gbogbo ẹ̀ lónà ti mà kò sì sí nǹkan kan nínú tó olùkọ́ ń sọ tó pamọ́ sọ torí de eléyìí ọ̀pọ̀ àìmọye wọn tó máa ń bá wọn sọ̀rọ̀ nílé ẹ̀kọ́ etí ikú ni wọ́n máa kọ́ sọ fún wọn ọ̀pọ̀lọpọ̀ tí àlè máa gbẹ́kọ̀ọ́ tí wọ́n bá sọ kọ́ máa kàkún kankan ẹlòmíì tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó fẹ́ kó àwọn ọmọ abẹ́ ìbéèrè ní fi sí wípé kí ni nǹkan báyìí tálẹ́ni tó lè ṣàlàyé nǹkan báyìí fún wa eléyìí yóò máa mú kí ọpọlọ àwọn ọmọ máa jí pépé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa gbìyànjú láti fèsì yàtọ̀ sólùkọ́ tó jẹ́ pé òun náà ti kọ́ ó ti kọ́ ó ti kọ́ ẹ̀dà ẹ̀dà ẹ̀kọ́ yẹn sọ́wọ́ láti bí ogún ọdún sẹ́yìn ẹ̀dà yẹn ni ọkà tó máa dàkọ fáwọn ọmọ mi òun náà kò sí ń tọ́ka à ń béèrè àbéèrè bàbá wù yẹn mọ́ bàbá wù yẹn mọ́ mọ́ bàbá sá jáde bí wẹ̀rí lẹ́fẹ́ gbà jáde a'udhu billah ànábì ń bi mu'adh léèrè mu'adh sì dáhùn nígbà tí ọ mọ̀ ó ní kí ni wọ́n lọ́n lórí àwọn ẹ̀dá mu'adh ọ̀ma òun náà sì jẹ́ni tí ń rẹ̀ jẹ́ ó àtànábì eléyìí túmọ̀ bi wá léèrè nípa ń á tètè jẹ́wọ́ ọ̀ma ni ṣùgbọ́n ọlọ́run àtànábì lọ́mọ tó bá ṣe pé ìbéèrè béèrè ó ní í ṣe ọlọ́run fi rán ànábì á bí wọ́n máa bi wá léèrè pé plọ́ọ̀gì mélòó ló rò pé irú mọ́tò yìí ń lò àwa tá a mà nípa a sọ pé allahu alam anabi ọba wà láyé a sọ pé allahu alam torí plọ́ọ̀gì kọ́lá anabi ran wa kọ́ wa kọ́ sọ fún wa iye plọ́ọ̀gì mélòó ló yẹ kó wà sọ fún wa pé ilé tí ti máa dé igi gẹdú la igi gẹdú mélòó lẹ́rù pa èmi àwọn kápẹ́ńtà léèrè allahu tánàbí wa sì ń bẹ láyé tábàbí wa léèrè nípa rẹ̀ táwọn ò sì mà dáhùn rẹ̀ á sọ pé Allahu wa rasuluhu a'lam ànábì tí wàá kú ànábì tí kú á wàá sọ pé lórí irú ìbéèrè tí wọ́n bí wa tó ní í ṣe pẹ̀lẹ́sìn wa táwọn ò mà dáhùn rẹ̀ wípé Allahu a'lam ọlọ́run ọba lọ́ọ̀mà so níta àbá mà á máa fi tì sọ́dọ̀ ọlọ́run ọba tó ma gbogbo nǹkan torí ẹ̀ èèyàn ni wàá máa tanra rẹ̀ jẹ́ ọmọ nǹkan wọ́n bí ọ léèrè nítorí ọmọ nípa rẹ̀ ọmọ wa sí àwọn èèyàn lọ́nà wọn mọ wá sọ bí ìgbà tó ṣe pé nítorí sọ yíyọ ní ò yíyọ tó ṣe pé sọkúsọ lọ ń sọ islam ọ̀farama allahu wa rasuluhu alim ọlọ́run àti anabi sallallahu alaihi wasallam lọ́mọ lẹ́yìn rẹ̀ anabi sallallahu alaihi wasallam wá sàlàyé fún ètò túmọ̀ sí pọ́nmọ́ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ nígbà tó bá ti ṣàfihàn pé ntẹ́ fẹ́ kí n ntẹ́ bí mi léèrè mi ọ̀ma nípa rẹ̀ so àwa náà nídìí pé a tún wá básìkò jẹ́ á tètè ṣàlàyé rẹ̀ fún tá bá ṣàlàyé rẹ̀ fún òun náà yóò hàn nítorí kó ti fi hàn ikú ọ̀ma tẹ́lẹ̀ náà tá a bá ti wá sàlàyé fún ní tó súnmọ́ ni pé kò ní gbàgbé mọ́ láéláé anábì ni haqullahi ala al-ibad an ya'buduhu wa la yushriku bihi shay'a ìwọ ọlọ́run lórí wa àtẹ̀mí àti wọ́ àti gbogbo oníkálukú wa gbogbo wa pátá àtẹni tí ń ṣe ìsìláàmù àtẹni tí ò ṣe ìsìláàmù àti dúdú wa àti funfun wa onílé ni àlejò ni ẹni ọ̀wà ń tòsí ni àtẹ̀ntọ́ wà ń jìnnàjìnnà ìwọ ọlọ́run lórí wa là ń gbọ́ yìí o pípé ká máa sin ọlọ́run lónìí kan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ká máa ti ọlọ́run lóun nìkan ká sì má ti fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn eléyìí kò lè yìí ṣeéṣe kò sì lè ṣe é mú wá sí ìmúṣẹ láì jẹ́ pé yẹn ṣe Islam láì jẹ́ pé yẹn ṣe Islam ó lè pé ìwọ ọlọ́run ọba lórí rẹ̀ kó o máa sin ọlọ́run lóun nìkan kó o má fi nǹkan kan sorogún sọ́lọ̀ nínú ìjọsìn Islam nìkan ní ìtumọ̀ rẹ̀ ńlọ́jà sílẹ̀ yìí torí pé nínú Islam o gbọ́dọ̀ pé nǹkan kan mí ìtọ́ sí Allah ọ gbọ́dọ̀ sí nǹkan mìíràn yàtọ̀ sí allah allah ẹlẹ́dàá wa nìkan ló gbọ́dọ̀ sí wàlá yushriku bihi shay'a wọn ò sì gbọ́dọ̀ fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ìsìláàmù nìkan ló ti gbọ́dọ̀ ṣẹbọ ìsìláàmù nìkan ló ti gbọ́dọ̀ ṣòṣà ìsìláàmù nìkan ló ti gbọ́dọ̀ fi nǹkan kan ṣorogún pẹ̀lú allah torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé ojú ọ̀nà àti pé ìwọ ọlọ́run lórí wa kò pé méjì ó náà ní islam ẹnikẹ́ni tó bá fẹ́ pé ìwọ ọlọ́run ọba lórí rẹ̀ yóò ṣe islam ẹnikẹ́ni tó bá ti kọ ìsìláàmù lẹ́sìn òun náà ti mọ̀ pé òun ò pé ìwọ ọlọ́run ọba lórí òun nítorí pé nínú ìsìláàmù tó bá sì sì pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kọ́ gbà ó ti dọ̀ sẹ́bọ́ tó bá jẹ́ pé ànábì lọ́ba ń bẹ̀rù ọ̀bẹ̀rù ọlọ́run ó dọ̀ sẹ́bọ́ tó bá jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ló ń ké gbàjarè lọ́ba ó dọ̀ sẹ́bọ́ láyé ànábì sallallahu alaihi wasallam àwọn sàhábà wa nítorí pé mùnàfíkì kan fara ni wọn á sọ láàrin ara wọn pé hayya bina nastaghithu bí rasulillahi sallallahu alayhi wa sallam ó yá ẹja yára lọ bá nàbí ká lọ ké gbàjarè bá anabi wa gbọ́n tí wọ́n sọ wọ́n ní innahu la yustaghathu bi innama yustaghathu billah a kì í ké gbàjarè wá sọ́dọ̀ mi ọ̀dọ̀ Ọlọ́run nìkan là á ké gbàjarè lọ àì kígbe gbàmígbàmí wá báyàn ọ̀dọ̀ Ọlọ́run nìkan là á kígbe gbàmígbàmí lọ torí rẹ̀ Islam ẹni tí bá ń ṣe tí ń sìn ṣe lódodo Islam yìí nìkan ló lè tara rẹ̀ jẹ́ni tó ṣe pé ń pe ìwọ ọlọ́run ọba lórí rẹ̀ ọ́n máa sin ọlọ́run ọba lónìí kan ó sì ní fi nǹkan kan ṣẹbọ sí nínú ìjọsìn. ẹnìkan pé ẹ bá sọ bẹ́ẹ̀ ti sọ yẹn àwọn mẹ́yẹ mùsùlùmí náà tá a mọ̀ wípé ń pe nǹkan mi ìyàtọ̀ sọ́lọ́ àìmọye mùsùlùmí tó lóòsà àìmọye mùsùlùmí tó ń ṣẹbọ àìmọye mùsùlùmí tó ṣe pé tí nǹkan kan bá ti ṣe báyìí lọ báwọn babaláwo nìyẹn àwọn eléyẹn wọ́n ì nítorí pé ẹni tí bá ti ń pè nǹkan mìíràn àtọ̀ sọ́lọ̀ lọ ń gbọ́ yẹn kì í ṣe mùsùlùmí àbí ọ̀rẹ́ nìkan ti ń ṣẹbọ títún pera rẹ̀ mùsùlùmí ó ń lọ bá babaláwo ń pera rẹ̀ mùsùlùmí lẹ́yìn ṣe mùsùlùmí mùsùlùmí òun náà tó ṣe pé Allah ọlọ́run ọba wa nìkan ni ó máa pè Allah ọlọ́run ọba nìkan ni ó máa sìn oníṣe Allah jíjọ ó pàtàkì kájọ kó lè bá yé wa nítorí pé Allah gbàgbé bóyá ládùúgbò wọn bóyá ní ìlú wọn bóyá lágbọn abitọ́ bára rẹ̀ wọ́n jọ ń tanra wọn jẹ alátàdánù ni wọ́n ni wọ́n jọ ń pera wọn ní mùsùlùmí tó ń ti pé wọ́n ti fi ìsìláàmù sílẹ̀ ọjọ́ ti pẹ́ ìsìláàm kò fààyè sílẹ̀ kéèyàn jẹ́ pé ń sin lọ́n nítorí sin nǹkan mí pẹ̀lú ọlọ́n ń pin ọlọ́n nítorí pin nǹkan mí pẹ̀lú ọlọ́n ń dúpẹ́ fọlọ́n nítorí dúpẹ́ fún nǹkan mí pẹ̀lú ọlọ́n a'udhu billah ọ̀n gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú ọlọ́n ọ̀bà nínú ìjọsìn nítorí pé ọpẹ́ lásán ìjọsìn àgbọ́dọ̀ dúpẹ́ fẹ́ lómi ní irú ọpẹ́ tá a máa dúfọ́ lọ́n ká wá dúfẹ́ lómi ká pé ọlọ́run àtẹnìkan àwọn ni wọ́n gbà mí tá a lẹ́ nínà tá a lẹ́ nínà kódà ká pé yẹn ràn ọ́ lọ ọ sọ pé mo dúpẹ́ fọlọ́run lẹ́yìn náà mo á dúpẹ́ fún lágbájá lẹ́yìn náà ó fà mí fàágùn sí yọ pẹ́ síra wọn àbí kí ló ń ṣe fún ọ tọ́dọ́gba pẹ̀lú ń tọ́lọ́ ń ṣe fún ọ tó fi dàrú mọ́ lójú torí ẹ̀ kí wọ́n á lẹ̀ tọ́ wa eléyìí tọ́lọ̀ wọn bó ṣe fáwa náà nígbà táwa bá pé ìwọ ọlọ́run lórí wa òun náà ni Allah yu'adhiba man la yushriku bihi shay'a ẹ̀tọ́ wa ni pé kọ́lọ́ má fìyà jẹ gbogbo ẹni tí ó bá ti fi nǹkan kan sorogún pẹ̀lú ẹ̀ tí ó bá ti fi nǹkan kan sorogún pẹ̀lú Allah ọlọ́run bò ní fìyà jọ eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó ń bá ti ṣe tiẹ̀ ọlọ́run bó ṣe tiẹ̀ náà tí wọ́n bá ti ṣe tiẹ̀ tí ì ṣe wọ ọlọ́run lórí rẹ̀ tó ń sìn lónìí kan tó fi nǹkan kan sorogún pẹ̀lú ẹ̀ nínú ìjọsìn ọlọ́run ọba náà yóò ṣe tiẹ̀ fún ọ ó náà ní pé kò ní fìyà jẹ ọ́ tó bá di lọ́la gbẹ̀ǹdà òkèèyàn nítorí pé òfin nǹkan kan sorogún pẹ̀lú ẹ̀ òun nìkan ló sì ń sìn láyé. àwọn olùmọ̀ sọ pé kí ló dé tí wọ́n fi sọ pé ẹ̀tọ́ tiwa lórí lórí ọlọ́run bí wọ́n lórí wa ńlọ́fà ló fi tìka ara rẹ̀ ṣe ní ẹ̀tọ́ fún wa lórí ara rẹ̀ àmọ́ kìí ṣe pé ẹ̀tọ́ kan tá wàá sọ dẹ̀tọ́ wa lórí ọlọ́run àwa gẹ́gẹ́ bíi ta ni àtó bẹ́ẹ̀ tá a lè sọ nǹkan kan dẹ̀tọ́ fúnra wa lórí ọlọ́run nítorí pé ọlọ́run ga ju gbogbo bá ti ṣe lérò lọ ṣùgbọ́n látàrí àánú ìkẹ́ àti àjùlọ eléyìí tọ́nà wọn bá máa ń ṣe fáwọn ẹ̀dá rẹ̀ ńlọ́jẹ́ kó ṣe léyìí ní ẹ̀tọ́ fún wa lórí ara rẹ̀ nítorí pé n táǹpẹ lẹ́tọ̀ tó bá jẹ́ pé ńlá bá ní lórí Ọlọ́run lódodo à ọ̀pọ̀lọpọ̀ nígbà tó bá dijọ́ gbéǹde tí òun wò pé àlìjáná ló yẹ kó wọn wọ̀ nítorí pé òun ti ṣe ojúṣe tòun láyé tọ́lọ̀ wọn á ní rárá òní wà àlìjáná iná ni kò ń fi ọ́ sí tó bá jẹ́ pé bí ọmọ èèyàn ṣe rí sọmọ èèyàn ni pé ìwọ náà lẹ́tọ̀ kan lórí Ọlọ́run Ọlọ́run bò fún ọ sọmọ pọpọ lọ́n lẹ́jọ́ ọpọlọ lẹ́jọ́ nù àwọn táwọn alájọ́jọ́ náà tó bá pẹjọ́ wájú wọn tálẹ́ni a'udhu billahi minash shaitani rajim ṣùgbọ́n náà ọba ló wù àánú àti ìkẹ́ rẹ̀ ni ló fi ṣe nǹkan kan lẹ́tọ̀ fún wa lórí ara rẹ̀ kìí ṣe pé àwọn gangan gangan iná làwa lẹ́tọ̀ sí lẹ́tọ̀ tó ṣe pé tí ọba fún wa á tiẹ̀ lè pè lẹ́jọ́ wáyé o nígbà tá a ti wá sọ̀rọ̀ ká sọ lọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn eléyìí tó jọ́ràn yàn lórí gbogbo wa tí ì sì ṣe ìwọ ọlọ́wọ́n ọba lórí wa eléyìí tí a gbọ́dọ̀ ṣe ojúṣe wa nípa pípé ẹ jẹ́ ká kíyèsí wípé ó wà nínú àwọn èèyàn àwọn èèyàn tó ṣe pé èyí tó yẹ kí wọ́n ṣe kọ́ ni wọ́n ń ṣe o èyí tó yẹ kọ́ wọ́n pàtì òun náà ni wọ́n gbé wọ̀bí ẹ̀wù tí wọ́n sì ń ṣe níṣẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìwọ rẹ̀ lórí wa tí ìṣèkáṣe lọ́kàn nínú ìjọsìn wọn pàtì ìṣẹ́bọsọ́lọ́ ìmàpínkà míì tọ́yàtọ̀ sọ́lọ́ ìmàgbéjọ ìjọsìn wọn lọ́fẹ́ lómi tọ́yàtọ̀ sọ́lọ́ nínú sísí àwọn èèyàn eléyìí tó takò sísọ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn òun náà ni àgbéga tí wọ́n máa ń ṣe fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ wọ́n gbé nǹkan míì ga wọ́n bá bàrà rẹ̀ wọ́n sọ di nǹkan làǹtìlanti lójú ara wọn débi wípé irú àpọ́nlé irú àgbéga eléyìí tí wọ́n máa ṣe fún ẹ̀ ní rí wọn ní gbèrígbèrí pé wọ́n ń ṣèdájọ́ irú rẹ̀ fọ́lọ́ ẹlẹ́dàá wa eléyìí tí máa mú kọ́pọ̀lọpọ̀ ó jẹ́ pé ńgbà tí irú àwọn èèyàn tó ń gbéga tí wọ́n ń gbé tayọ ayé wọn yẹn tí wọ́n bá lè lọ kú pínrín báyìí wọ́n sọ sàárè wọn di ojúbọ ni wọ́n máa lọ bọ wọn wọ́n máa lọ pè wọn wọ́n máa lọ sìn wọn ò ní sáláì ríru wọn lágbègbè ibi tí wọn náà bá wà wàá ráwọn èèyàn tó jẹ́ pé wọ́n sọ sàárè di bàbàrà wọ́n sọ sàárè ẹnìkan di bàbàrà ẹni tí wọ́n tẹni tó kú wọ́n lè lọ sín sínú yàrá kan wọ́n á sọ yàrá rẹ̀ débi kàábà táwọn èèyàn máa wá ṣe tọ̀wáàfù rẹ̀ wọ́n máa sọ pé àbábọ̀ jẹ́ bẹ́ẹ̀ àṣẹ́wù lágbájá nù wọ́n tún wá fa àwọn ẹ̀ṣọ́ wọ́n fún wọn sẹ́nu sàárè rẹ̀ àwọn ẹ̀ṣọ́ yìí wọ́n máa gbowó lọ́dọ̀ gbogbo ẹni tó bá ti wá bẹ̀ àwọn náà ni ó tún máa ṣàpèjúwe kí ló yẹ kó ṣe kí là á ṣe nídìí sàárè bàbá wọ́n lè sọ pé yẹn náà fi là ń bẹ̀ ọ́ tó o láwọn bùkátà kan láyè rẹ̀ béèrè lọ́dọ̀ bàbá bàbá ọ̀bọ bọ́lọ̀ ń sọ̀rọ̀ a'udhu billah gbogbo oríṣiríṣi ìṣẹ́bọ sọ́lọ̀ á rí lóòrò àwọn àlùwà á sì rí níbu àwọn àlù wa ẹnì kò sì ní wọ ọ̀kan kó wẹ̀yìn kó mọ̀sálà ìrọ̀ kan rú ohun tá à ń sọ yìí báyìí pọ̀lọpọ̀ àwọn sàárè tí wàá dàbí kàábà wọ́n máa ṣe tọ̀wáàfù rẹ̀ wọ́n lè gbé aboyún wá sídìí sàárè bàbá kan bàbá tó yẹ pé bóyá yà ní jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n gbé wá ti sàárè rẹ̀ wọ́n lè ní kó máa ṣe tọ̀wáàfù sàárè ọ̀daràn nítorí tó bá ti parí sàárè yìí tó bá ti parí rẹ̀ ń títọ̀wáàfù ó bì wẹ́rẹ́ ni ẹni tó jẹ́ pé bóyá ọmọ rẹ̀ gbọ́rọ̀ wọ́n lè yí pé kọ́ ọmọ wa ṣe tọ̀wáfù sàárè bàbá wọn tó bá ti parí títọ̀wáfù sàárè bàbá wọn ọmọ rẹ̀ ọ̀dọ̀ ni ti ń gbọ́rọ̀ ẹni tó ṣe pé ìyàwó rẹ̀ kì í gbọ́rọ̀ sí lẹ́nu ìjà lọ́sàn ìjà lóru ni wọ́n ní kọ́ wa ṣe tọ̀wáfù sàárè títí wá ti ṣe tọ̀wáfù sàárè bàbá wọn kọ́ máa tọrọ tí máa ń fẹ́ lọ́dọ̀ bàbá wọn bàbá wọn ó sì ti fẹ́ fún lórí ìyàwó rẹ̀ wọ́n á sọ àwọn sàárè di kàába eléyìí ìṣẹbọsọlọ ni ìṣẹbọsọlọ wọn bẹ ẹlẹ́dàá wa ni eléyìí tí ò tiẹ̀ yẹ kó wáyé lọ́dọ̀ ẹni tí ò tiẹ̀ nímọ̀ nípa Islam à ń bọ̀ síbọ̀ sí pé wọ́n tún wá sọ pé ẹ̀yin tẹ̀ ń tún ṣe nígbà míì ẹ tún sásá bẹ́ẹ̀ àbúradà pé ṣé òun kan lẹ jẹ́ kí ni jẹ́ ṣé òun gan náà kí ni jẹ́ ṣé òun tó fi wá jẹ́ pé ìṣìnà àti àdánù iná lẹ̀ ń fi àwọn èèyàn ṣe lórúkọ pẹ̀yìn ṣe Islam bẹ́ẹ̀ náà ni ẹ rí pọ̀ nínú àwọn sàárì yẹn wọ́n ti sọ wọ́n di táwọn èèyàn fọwọ́ pa wọ́n sọ wọ́n dibi táwọn èèyàn fọwọ́ pa àfi bíi arúkùnù yamani lára kàába àfi bíi arúkùnù yamani lára kàába wọ́n máa lọ fara pa wọ́n máa fọwọ́ pa lórúkọ ọpá wọn wá àlùbáríkà àlùbáríkà wa ní bẹ́ẹ̀dì sàárì tó fi wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn à ń lọ fẹ̀kẹ́ pa sàárì à ń fi kún pa sàárì à ń fi ìkísà à ń fi ìnura à ń fi ń pa sàárì àwa lọ sọ sínú omi àwa pé omi tó bá yòrò látara àkísà tá a sọ sínú rẹ̀ ara ànúra tá a sọ sínú rẹ̀ omi àlùbáríkà yẹn nítorí pé a ti fi nu sàárì ẹnìkan a'udhu billahi minash shaitani rajim ó tó débi pé àwọn ẹlòmíì gan àwọn òkú ni wọ́n máa ń pè ó wọ́n máa pe àwọn òkú wípé àwọn pé ọkọ̀ dáhùn àwọn pé ọkọ̀ wá ràn wọ́n lọ́wọ́ o àwọn pé ọkọ̀ kò bójú wẹ̀yìn o nítorí pé ẹ̀yìn tó fi sílẹ̀ ń tàrú wá tún tàwọn sí o wá ràn wọ́n lọ́wọ́ o wá gbà wọ́n wá là wọ́n o a'udhu billahi minash fún àwọn sàárè àtàwọn òkú tí ń bẹ nù rẹ̀ wípé tí aláàárẹ̀ òun tó bá fi lè gbádùn òun ṣèlérí wípé ìwọ òkú òun yìí báyìí òun pa màálù kan fún òun ṣèlérí pé òun pa màálù kan fún òun ṣèlérí wípé òun ra òun ra mọ́tò kan sídìí sàárè rẹ̀ yìí òun ṣèlérí wípé òun mú àwọn èèyàn máa wá kí ọ ní gbogbo ojoojúmọ́ tó o bá fi lè jẹ́ kí ara aláàárẹ̀ òun kọ́ ya eléyìí gbogbo ẹ̀ṣẹ̀ bọ́ sọ́nà bá ní o bákan náà lómi ẹ̀rí yóò máa tọrọ yóò máa ran kan lọ́dọ̀ ẹni tó wà nínú sàárè bí kọ́ bò ń wà láàárẹ̀ sàn àbẹ́ni tó lọ tí ò tí ì dé báwo ni ó ti ṣe dé ẹlòmíì yóò máa tọrọ lọ́dọ̀ ẹni tó wà nínú sàárè báwo ni ó ṣe bò ń sípayà àbànújẹ́ àti ìṣòro tó wà wájú òun ìṣòro yìí báwo ni ó ṣe bò ń gbé sọnù bákan náà ẹlòmíì yóò máa tọrọ lọ́dọ̀ ẹni tó wà nínú sàárè kọ́ bò ń gbọ́ bùkátà òun gbogbo ọlọ́run ọba kò ní foríjì àyàfi tó bá túbà lọ sọ́dọ̀ náà ní tútúbà gidi tó sì padà tí sídìí ẹ̀ṣẹ̀ yìí má. akramakumullah nínú rẹ̀ náà ni a rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní ìgbà tó ń bá lọ sí mẹ́kà láti lọ ṣe bóyá hajj tàbí àbáńtẹ̀ ìbára wọn ní kan tọ́pọ̀lọpọ̀ tí wọ́n máa fọwọ́ ara rẹ̀ tí wọ́n máa fi pa ara lérò wípé òun wá lùbáríkà àti pé káàbà yìí báyìí ẹ àfi kéèyàn ṣe bẹ́ẹ̀ iná ní bùkátà yéèyàn ni ó fi bíá gbogbo sòrò tó àánú sẹ̀mí òun ni ó fi lọ kò sí nínú òfin ọlọ́run níbi ká máa fọwọ́ pa ara ògiri káàbà àbí ká máa rọ̀ ma ara aṣọ ara káàbà nítorí ipá sọ pé à ń ṣe bẹ́ẹ̀ láti wá lùbáríkà nítorí ipá sọ pé à ń ṣe bẹ́ẹ̀ láti wá àlùbáríkà. àkàràmùkùmùlá nínú àwọn àṣìṣe eléjì máa wáyé òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní ìgbà tó máa gbéra tí wọ́n lọ sí Madina ní ìlú anabi Muhammad sallallahu alayhi wa sallam láti lọ sí àbẹ̀wò mọ́ṣáláṣí rẹ̀ nítorí kálíbà láǹfààní láti ṣe sọ̀láàtì nínú ẹ̀ nítorí sọ̀láàtì ẹyọ kan tá a bá ṣe ní mọ́ṣáláṣí anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́lá ọlọ́lá ju ẹgbẹ̀rún rú rẹ̀ tá a bá ṣe ní mọ́ṣáláṣí mi lọ ìgbà tó máa dé mọ́ṣáláṣí ànábì tó máa ti láǹfààní láti ṣe sọ̀láàtì nínú ẹ̀ wọ́n wá lọ láti lọ ṣàbẹ̀wò sàrí ànábì sallallahu alaihi wa sallam èyí tó jẹ́ pé kò burú ṣùgbọ́n ìgbà tó máa dé ìdí sàrí ànábì sallallahu alaihi wa sallam lẹ́yìn tí wọ́n ti ṣe sọ̀láàtì nínú mọ́ṣáláṣí ara ògiri yàrá ibi tí wọn sin anabi sallallahu alaihi wa alihi wasallam sí wọn máa dì má wọn máa fẹ̀kẹ́ pa ẹlòmíràn máa fi kùn pa ẹlòmíràn máa wá àkísà láti fi nú bẹ wò tí wọn bá wá ń kọ fún wa tí wọn lé wọn jìnnà wípé ìjà ń ṣe yìí àdáadáa lẹ ni kìí sára ẹ̀sìn Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yóò máa wò pé àwọn ọ̀tá ànábì nù àwọn ọ̀tá ànábì nù wọn ò fẹ́ kájà àlùbáríkà ànábì ṣé àlùbáríkà ànábì wa ń bẹ lára ká máa fi kùn lù ká máa fi kùn ní ògiri lára ká máa fẹ̀kẹ́ ní ògiri lára ká máa fọwọ́ pa ògiri àwùjọ bìlà eléyìí ò sí nínú ìjọsìn islam tó mú wa ara aládàradà eléyìí táwọn èèyàn ń ṣe látàrí àìmọ̀kan òun náà lélẹ́yìn ìwọ náà tiẹ̀ fi làákà ìwòwò tí wọ́n bá sì wọ́ sílẹ̀ wípé kó fọwọ́ pààrọ̀ ògiri ìwọ ní ìsìn ọwọ́ tiẹ̀ ó fi pa ògiri dúdú díẹ̀ ẹlòmínà tó fọwọ́ pa ó tún dúdú sí ẹlòmínà tó fọwọ́ pa ó tún dúdú sí báwo lògiri ó sì padà rí yàtọ̀ sí pé àdádálẹ̀ ní tẹ̀sí njẹ́ padà sọ̀yàtọ̀ sẹ́bọ̀ òun náà ní nǹkan tẹ̀sí yẹn báwo wá lo ṣe fẹ́ pé kó fi ọ sílẹ̀ ibi kan máa ṣe gbogbo ń tó bá wù ọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn iná lọ́wọ́ àtúnṣe pé ńgbà tó bá dé mẹ́kà wọ́n á mú ẹ̀wù wọn eléyìí tó ti dọ̀tí wọ́n á wọ afẹ́ fọ̀ pẹ̀lú omi zamzam omi zamzam lọ́pọ̀lọpọ̀ fẹ́ fífọ̀ ẹ̀wù rẹ̀ nítorí pé tó ń bá fọ omi zamzam fọ̀ òun ti wẹ̀wẹ̀ àlùbáríkà nìyẹn nítorí pé tó ń bá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àmódi eléyìí ti ń bẹ láàrọ̀ òun eléyìí ọmọ àgbọ̀n dànù yóò wá aṣọ ẹ̀wù yẹn di bàbàrà nígbà tó bá délé wọ́n wá fi síbì kan pé gbogbo ẹni tí nǹkan bá ń ṣe wá gbé ẹ̀wù yìí wọ̀ nítorí pé ẹ̀wù yìí báyìí yóò máa fàǹfààní wá yóò sì máa ti aburú dànù a'udhu billahi minash shaitanir rajim. kọ́dà lómi yóò tún sọ pé ńgbà tó ń bá kú aṣọ tí òun ti fi zamzam tó ń ti fomi zamzam fọ yìí òun náà ni kí wọ́n fi ṣe aṣọ ọ̀gbẹ̀yìn lára tòun nítorí pé irú aṣọ yóò lè wà láàrin yàn kéèyàn wá padà wọná gbogbo eléyìí kò sí nínú tọ́tọ̀ àdádálẹ̀ ni kọ́dà ó ń àdìsọ́kàn burúkú bẹ́ẹ̀ nù rẹ̀ òun náà ní kéèyàn ní àdìsọ́kàn yìí pé nǹkan kan lè dá séèyàn láǹfààní nǹkan kan lè dá ti aburú dànù kúrò fún yàn yàtọ̀ sí Allahu Rabbul Alamin ìdí tó fi dọ̀sẹ̀ bọ̀nù látàrí rẹ̀ gbàtọ̀ wọ́sọ tó ti pọ̀ fomi zẹ́mzẹ́m fọ̀ àwọn àwọn òpin asọ̀rọ̀ eléyìí kò lè wà láàrin yàn kí ìnira kan tún ṣèyàn láyé má òun gangan fúnra ara rẹ̀ ó ti tó láti ti ìnira dànù òun gangan fúnra ara rẹ̀ ó ti tó láti má nfààní wá báyàn gbogbo ẹni tó bá ti nírú àdìsọ́kàn bẹ́ẹ̀ ní tó dájú ni kó ti ṣẹbọ sọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa nítorí pé gbogbo ẹni tó bá ti gbà pé nǹkan kan yàtọ̀ sọ́lọ̀ ó lè dá sí ni láǹfààní nǹkan kan yàtọ̀ sọ́lọ̀ ó lè dá nini lára eléyìí ti ṣẹbọ sọ́lọ̀ nínú àwọn àṣẹbọ eléyìí táwọn èèyàn ń ṣe sí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ní ìṣẹbọ tó ga eléyìí tó ṣe pé téèyàn bá ṣerú rẹ̀ ọlọ́wọ́n ọba kò ní forí rẹ̀ jiyàn àyàfi téèyàn bá tọ téèyàn bá túbá téèyàn sì ṣẹ́rí padà lọ wa téèyàn ọba túbá kó ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́wọ́n lórí irú ìṣẹbọ bẹ́ẹ̀ téèyàn iná náà lónítàn wọn padà wọ téèyàn bá ń serú àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa ni wa man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar àti pé ẹnikẹ́ni tó bá ti lè ṣẹbọ sọ́lọ̀ ọlọ́run máa ti sàlìjánà wíwọ̀ lé wọ̀ fún ibùsẹ́ rí padà sí rẹ̀ náà ni ọmọ jẹ́nà ọlọ́run dákun má sàwà فإنك إذا من الظالمين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو ọlọ́run ni má pè nǹkan mi o lẹ́yìn allah ní nǹkan tó ṣe pé kò ní nǹkan kan tó lè fi ṣe ọ́ láǹfààní kò sì ní nǹkan kan tó lè fi ní ọ lára kí ni nǹkan náà tó o fẹ́ máa pè lẹ́yìn ọlọ́run ní sí tó lè dá fi nǹkan kan ṣe ọ́ láǹfààní tó lè dá fi nǹkan kan ní ọ lára igi rapati rapati kan bẹ́ẹ̀ lu yín tó ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ló dáa bóyá gi ìrókò bóyá gi ńlá bóyá gi àràbà bóyá gi míì torí bó ṣe wá tóbi tó àwọn èèyàn wá ń sọ di tí wọ́n ń bọ tí wọ́n ń sìn lẹ́yìn Ọlọ́run ẹni tí ó gbóúnjẹ lọ ẹni tí ó gbé nǹkan mímu lọ ẹni tí ń ké gbàjarì lọ ẹni tí ń rá bàbà ń bẹ oníkàlùkù ń tọrọ ti ń fẹ́ ń bẹ kí ni kí ni nǹkan tí gìn lè dá sí fún yín náà rí abẹ́ ẹ̀rọ nù igi yóò lè dá sí yín láǹfààní kò lè ní í lára pẹ̀lú nǹkan kan kí ló wá dé tó fi wá dé pé nǹkan mi tó yàtọ̀ sọ́nà lẹ́ ń pè é kí ló dé tó fi jẹ́ pé nǹkan míì tí ó di kẹsùrù ibú iná ẹ̀ tẹ̀bà sọ́dọ̀ rẹ̀ ẹ rí i pé nípò míì odò ni odò tí ń san lọ tiẹ̀ jẹ́jẹ́ lábẹ́ àṣẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ní kó máa sàn bó bá sì ní kó máa sàn má kò sí tàbí ṣùgbọ́n pé yọ ọ̀gbẹ́ náà ni ibẹ̀ làwọn lọ tẹ̀bà sí wọ́n tẹ̀bà tí wọ́n máa pè wọ́n tẹ̀bà tí wọ́n máa rá lọ síbẹ̀ wọ́n tẹ̀bà tí wọ́n máa tọrọ ní fẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n tẹ̀bà tí wọ́n mọ̀ pé kọ́ gbà wọn kọ́ là wọn kọ́ má dá wọn dára wọn nígbà tó sì ti pa àmọ́ kódò yìí kò lè dá sẹ́ni láǹfààní kò sì lè dáni ní lára ẹni tó bá ṣe irú rẹ̀ ó ti ṣẹbọ sọ́lọ̀ nítorí pé odò tí wọ́n ń pè odò tí wọ́n ń bọ̀ tí nǹkan rẹ̀ bá ṣubú síbẹ̀ yóò gbé lọ ni tí ìwọ gan alára ọba jáfara tó bá lọ jáfara odò yóò gbé ọ lọ ni eléyìí túmọ̀ sí wípé ọmọ èèyàn ń fàsìkò ṣòfò ọmọ èèyàn ń tanra rẹ̀ dànù bí gini bí ìpẹ́ iná la sì gbẹ́kalẹ̀ tá ń pè é lẹ́yìn ọlọ́run kí ni ọba ṣe fún wa náà rí àwọn ẹni tí ń bọ òjò tí wọn ò lè má bọ́ lọ́dọọdún níbo ló ti gbé wọn dé báyìí kí láǹfààní torí ṣe fún wa kí láì dáa tó gbé sọnù fún wa kí láburú tó tiẹ̀ kó bá wọn kò lè dá sẹ́yìn láǹfààní kò lè dá sẹ́yìn láǹfààní kò lè dá niyín lára kí ló wá fẹ́ mú yín di ẹni tó ṣe wípé sọ̀rọ̀ àyín dẹrú fẹ́ dọ́ ọlọ́run ẹ fọlọ́run ẹlẹ́dàá yín sílẹ̀ ẹ̀ ní sìn ọlọ́run dákun má fọ́ wa lójú má fọ́ wa níyè má sì wá lọ́kàn nínú ẹni tó ṣe wípé yóò fọwọ́ ara rẹ̀ sọ́ra rẹ̀ nípinnu láyé ń bí yóò fi wá padà dẹni tí ó kábàámà ńlá tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà ẹni tí ń pòrùn ẹni tí ń pòṣùpá ẹni tí ń pè ràwọ̀ ẹni tí ń pè màláìkà ẹni tí ń pọ̀ kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run kọ́ bá àjànà bíi ọlọ́run àǹfààní wo ló ti rí ṣe fún ọ ìnira wo ló ti dá ti ka ara rẹ̀ gbé bọ́ ọ kí ló ṣèyàn téèyàn fi wá jẹ́ pé nǹkan tí kò lè dá sí láǹfààní ní tí ò lè dá ní lára òun náà ni wá ń sìn àà òfin làákàyè rẹ òfin wú ọ̀rọ̀ yìí dáadáa ni tí wọ́n bá fi làákàyè rẹ wò dáadáa ó dájú pé wàá ti kúrò nídìí tó wà ó ti di mùsùlùmí nítorí pé èèyàn ò lè fira rẹ̀ ṣe ìwọ̀fà fún nǹkan tó ṣe pé kò lè dá sí láǹfààní èèyàn ò lè fira rẹ̀ ṣe ìwọ̀fà fún nǹkan tí ò lè dá ní lára nítorí tó bá jẹ́ kó bá lè dá sí ní láǹfààní ni á pé àǹfààní la wá lọ sọ́dọ̀ rẹ̀ tó bá jẹ́ kó lè dá nini lára ni á sọ pé ẹ̀rù kọ́mọ̀ ní wa lára ni ló ń ṣe wá là ń fẹ́ sìn ṣùgbọ́n nǹkan tí wọ́n ń pè lẹ́yìn Allah kò lè ṣèyàn láǹfààní pẹ̀lú nǹkan kan lápá àǹsọ̀jú kòkòrò káwa náà lè nípìn bẹ́ẹ̀ kò lè fi nǹkan kan ní wa lára táàpì ẹ̀rù ń bà wá kọ́mọ̀ ní wa lára kí ló wá dé tọ́pọ̀lọpọ̀ nínú ọmọ èèyàn òfin sìn ọlọ́run ọba tó dá wọn tó jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sọ́nà ni wọ́n ń sìn ọlọ́run ọba tí pé kó dáa fún yàn kó dáa fún yàn ọba tí pé kó bàjẹ́ kó dàrú fún yàn tí ó bàjẹ́ tí ó dàrú fún yàn ọba tí pé kága kága ọba tí pé ká máa lu bàbà àbàkọ́ má dùn tí ò sì ní dán ọba tó ṣe pò nìkan ó náà lọ́ba tó lè dá sí ni láǹfààní ó nìkan lọ́ba tó lè dágbé ìnira ló lè dágbé koni tẹ́nìkan kan ò sì lè ṣe kúrò fún yàn ó náà lọ́ba tá a gbọ́dọ̀ sìn a gbọ́dọ̀ sìn nǹkan mìíràn tó yàtọ̀ sọ́nà ọlọ́ni ìfẹ́ ìnfà àlìtà tó bá jẹ́ pé nǹkan mìíràn tó yàtọ̀ sọ́nà lọ́ba ń pè nǹkan mìíràn tó yàtọ̀ sọ́nà lọ́ba ń sìn nǹkan tí ò lè ní ọ lára tí ò lè ṣe ọ láǹfààní ẹni wọ́n ń ṣerú sí fún fa innaka idan min adh-dhalimin àjẹpọ̀ ó ti dọ̀kan nínú àwọn alábòsínú ó ti dọ̀kan nínú àwọn ọ̀sẹ̀bọ̀nù wa in yamsaska Allahu bi dhurr tọ́lọ̀ ń bá wá fi aburú tó bá gbé kan aburú gẹ́gẹ́ bí àyìn aburú gẹ́gẹ́ bí àárẹ̀ aburú gẹ́gẹ́ bí ikú talẹ́ni tó lè gbé kú fala kashifa lahu illa hu kò sẹ́ni tó lè gbá aburú nǹkó àfọlọ́ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ni àtijọ́ tó ń ti sẹ́bọ̀ sọ̀nà ó yẹ káwọn òòsàn yẹn kó ń ti sàánù rẹ̀ náà ó ti yẹ kó o ti ní. ìwọ ni wọ́n ní o wọ́n sì ń ṣẹbọ sọ́lọ̀ àwọn òòṣà ló sì fún ọ yọ yẹ ẹ lẹ́nu yọ yẹ ẹ lẹ́nu òòṣà tí ọ̀dà nkankan ni kí ló wọ́n bá fún ọ ọlọ́wọ́n bá ló sóore fún ọ ṣùgbọ́n o kọ̀ láti dúpẹ́ fún oore tọ́lọ̀ ń ṣe fún ọ tó o kọ̀ láti dúpẹ́ fún àfàìmọ̀ kọ́ mọ̀jẹ́ kó náà ni ọ̀jẹ̀ sábàbí orí ibú rẹ̀ nígbẹ̀yìngbẹ̀yìn nítorí kọ́ lọ́n sóore fún ọ ò dúpẹ́ fún bó lọ́ọ́ bá ṣe dúpẹ́ fún kọ́ máa sin lódodo ni kò di mùsùlùmí nítorí pé tó bá ti kọ islam ó ti jálà ìmoore nìyẹn ọlọ́run sori fún òun dúpẹ́ fún nǹkan mi ọlọ́run gbọ́ ọ́ là òun dúpẹ́ fún nǹkan mi. a'udhu billahi minash shaitanir rajim táàbùrú bá sí ọ ọmọ sẹ́ni tó lè gbé kó àfọlọ́ ọlọ́run ọba yìí náà ńlọ́wọ́ akọ̀ láti sìn ọba tó ṣe nìkan náà lọ́ba tó ní tí fúnni ó náà lọ́ba tí kọ̀ láti fúnni ọba tó ṣe tó bá gbèrò láti fúnni kò sẹ́ni tó lè di lọ́nà tó bá sì gbèrò láti má ni kò sẹ́ni tó lè múni rí ọba yìí nìkan ló yẹ ká máa sìn kò yẹ ká sìn nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa. olú ibi etí kò lódùn láti gbọ́ láti ẹnu àwọn olùkọ́ wa nítorí náà à ń fi àsìkò yìí rọ̀ gbogbo àwọn tí ó ń gbọ́ wa nílé lóko wípé orí ńlá tí ó ga jù ni yóò já sí fún èmi àti ẹ̀yin ní ayé ń bí àti lọ́dọ̀ àlùkẹ́ ọmọ tí a bá gbìyànjú láti máa mú àwọn oríṣiríṣi ẹ̀kọ́ tí à ń gbọ́ lábẹ́ ètò yìí lò kó tó di pé ọjọ́ lọ́mọ wa lọ́wọ́ insha allah a ó tún máa pàdé lórí ètò yìí ní ọ̀la tí yóò máa jẹ́ ọjọ́ kẹrin nínú oṣù ramadan ti ọdún yìí ọdún fourteen forty one ti twenty twenty ọdún tìmíládì wasalaamualeykum wa rahmatulah wabarakatuh.